إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله ومما ثبت رواية ودراية وصح عنه صلى الله عليه وسلم أنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت فليقل خيرا أو ليصمت هذا هو المعيار وهذا هو الضابط لمن أراد النجاة إذا أردت أن تتفوه بشيء فعليك أن تختار بين الأمرين إما أن يكون خيرا وإن لم يكن عندك ثمة خير تقوله وجهك النبي صلى الله عليه وسلم إلى النجاة أو ليصمت أي أنه ليس من العيب أن يسكت الإنسان وغيره يتكلم وجد نفسه في جمع من الناس تكلموا فيما لا يرضي الله عز وجل يستصعب الكثير منا اليوم السكوت ويرى أنه من العيب عليه ألا يشاركهم في موضوع الحديث ها هو نبينا محمد صلى الله عليه وسلم يوجهني ويوجهك إلى ما فيه الفلاح والنجاة السكوت الصمت إن لم يكن ثمة خير تتكلم به وذلك لأنه تحقيق لقول الله عز وجل في محكم تنزيله حيث قال سبحانه وتعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أي كلما تتفوه, تتفوه به وكل ما تقوله من الأقوال فكل ذلك مدون ومسجل عليك وسوف تحاسب عليه يوم القيامة والله الله يا عباد الله أن نتنبه لهذا التوجيه النبوي الكريم فليقل خيرا أو ليصمت أدوك أقول وباوة أترى عليكم àlékún أتي عنه àti النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìjú alìkìyàmà olùwàmọ́sá àtẹ̀mí àti wọn náà fún wa. àmín jama mùsùlùmí nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ọ̀gá wa aṣíwájú wa annabuwa muhammad sallallahu alayhi wa tọ́sàsọ́ọ́lẹ̀ rẹ̀ fẹ́mi àtiwọ́ ẹ̀já tó ń ra wa létí ọ̀kan bẹ̀ lónìí jímọ̀ yìí ní kútúbà tòní wọn là nàbí a máa wí fún àwọn sọ̀hábẹ́ rẹ̀ tí wọ́n sì jíṣẹ́ fáwa náà man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut ànábì gbogbo ẹni ọba gbọ́ ọjọ́ tó lọ́wọ́ ọba gbọ́ tó sì gbà pé bóun bá kú ò láyé tó ń wà yìí òun bọ̀ wá sírò sẹ́ẹ̀rù níbi kan tí wọ́n ń pè lọ́rùn àlùkìyàmà ànábì ní bá bìlíìbù nù méjèèjì yìí falyaqul khayra bọ́ọ̀ ya ẹnu rẹ̀ yìí sọ̀rọ̀ rí i pé ńtọ́ dáa lọ́fẹ́ sọ. awliyasmut ṣé dandan ni kéèyàn máa ní ńtọ́ dáa tí ó sọ ń gbogbo ìgbà ní ànábì ní èsè dandan níjọ́ tó ọba rí i pé ìtì ọ̀fẹ́ jáde lónìí yìí kò dáa ànábì ní ó pè rẹ ó wúlò fún ọ ó má láàfíà lọ́wọ́ fún ọ àwòlíyẹ smooth kọ dákẹ́. ọ̀pọ̀lọpọ̀ lónìí ibi àdánwò ọmọ èèyàn wà náà nì kíní yìí ò ṣeé tì àbíkọ́ sọ àmá nẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run rán sáyé tó fi sàánú wa ní máa ń ké ní àti wọ́n lọ nígbà táwọn ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ tí wọ́n á ní dá sí ni nígbà táwọn yòókù mi ń sọ̀rọ̀ nígbà tí mi ṣe aláìlẹ́nu àìsí ń bẹ́ẹ̀ láì bá wọn dá sí ó lè dá sí èyí ó kó bọ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam. ó ní gbogbo ntẹ̀yìn ọba sọ lẹ́nu liyakul khayra jẹ́ ó jẹ́ oore jẹ́ ó jẹ́ dáadáa kí ni ń jẹ́ dáadáa òun ni tọ́lọ̀ wọn bá fẹ́ òun ni tí ò ní láǹdì rẹ sí pírọ́blẹ́mù lọ́la àlìkìyàmà ní tìtorí pé èyí tí ò rújú ni pé ọ̀rọ̀ ọlọ́run ní ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid olúwa ní kò sí ní tí ọmọ èèyàn fi ẹnu rẹ̀ yìí sọ láyé bí n bá ti ń bọ́lẹ̀ ọ̀bọ́lẹ̀ sórí òfurufú gbádá o olúwa ti ní káwọn màláìkà kan ó dó àwọn ti kọ kalẹ̀ ó wí báyìí níṣẹ́jú báyìí ní sẹ́kọ́ǹdì báyìí ní áwà báyìí níjọ́ báyìí. àákànfi sàwádà ní àdíngbà wọn kàn ń bu èmi náà kàn ní dá sí ní ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid olùwọ́ba ní kò sí ntọ́ bọ́ọ̀lẹ̀ tọ́ lọ o lọ́dọ̀ tọ́lọ́hún gbogbo ẹ̀wọ̀n ọkọ̀ kalẹ̀ bọ́bá jẹ́ oore náà lọ sọ wọ́n kọ̀ kalẹ̀ bọ́bá já burú ni wọ́n kọ̀ kalẹ̀ ìpàdé wa dọ̀ wọn tí wọ́n sì rẹ́kọ́ọ̀dù rẹ ẹ̀rọ ọba ẹlòmíì ńjọ wọn bá ti fún un pé in a single day iye èèyàn báyìí ló bú iye ọ̀rọ̀ ẹ̀yìn báyìí lọ sọ irú ọ̀rọ̀ báyìí nlọ pa àti gbogbo ńtọ́lọ̀wọ̀n bọ̀ fẹ́ kí wá dé tọmọ èèyàn ń fi ọwọ́ rẹ̀ tirẹ̀ síbi ìparun ọ̀gá wa nẹ́gbà Muhammad sallallahu wa sallam ló ti ń sànú wa yìí ó ní liyesmo dákẹ́ ẹlòmíì àdánwò ni pé àyèlé kan ìṣẹ́jú méjì lẹ́yìn ìgbà òun òun náà regret pẹ̀ta ló ní sọ ilé yìí àmọ́ kò mi ọmọ tó ti gbélẹ̀ ní ọtí tù ẹ̀dàkùn anẹ́bí ní ta fi mọ mùsùlùmí tọ́gbọ́lọ́n gbọ́ tó sì gbà pálíkì yá mọ̀ ń téyìn ó ti sírò sẹ́rẹ̀ òun ní gbogbo ń ọba fẹ́ sọ make sure pé ìtí mo fẹ́ sọ yìí à bí ọba tiẹ̀ fún mi ńlá dà ní gbẹ̀sẹ̀ ń sọ. So àmọ́ ìtọ́ ọba ti rí i pé kò ní ládánú kódò tún lè mú ẹsẹ̀ wá ànábì lè ìtọ́ da fún ọjù ní kọ́ dákẹ́ o brọ́dá kínní ẹ̀ bá wa dá sí ohun mọ́ ń sàbíkiri lọ́wọ́ ni ẹ̀ mú yẹn sí ànábì kínní la yazalu lisanuka ratban bi dhikrillah ní táwọn àlùfẹ́ ẹni ọlọ́run fi gbára wọn lẹ̀ níbi táwọn ń kóra wá sínú báwọn bá wà pẹ̀lú àwọn èèyàn yọkàn máa jẹnu ní àná ńgbà náà bá rí i pé ó sorí báyìí tí wọ́n tó pè tó tún sorí báyìí fọ́ pa sí i àwọn kan máa ń kan dásọ̀ ní ee níjọ́ tí a sọ rẹ̀ yìí tí wọ́n bá ti fún un lálùkìyàmọ́ ọ̀rọ̀kọ́rọ̀ tiẹ̀ náà tó sọ òun sì tiẹ̀ náà sọ torí náà ẹ̀dá kan ẹjọ́ sọ orí ààrẹ níbi ọ̀rọ̀ tá à sọ jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith Mu'adh bin Jabal ànábì ní sí nǹkan mi ń bẹ tí ó wú àwọn èèyàn lọ́nu náà ju avẹ́sì ẹnu wọn lọ ni ìyẹn ni pé tí wọ́n kó jọ nu ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí òun lọ pọ̀ jù nù tí ó kó bá yàn lọ́dọ̀ ọlọ́run wa fi hadithin akhar nínú hadithi míì kúmá tànàbí fi ń kìlọ̀ fún wa tí ń fi ń pàkíyèsí wa sallallahu alayhi wa sallam ànábì ni man yadmanu li ma bayna lihiyayhi wa ma bayna rijlayhi admanu lahu al-jannah anabi níta ni ó garanti nǹkan méjì fún mi kí n garanti àlìjánná fún sallallahu alayhi wa sallam anabi ní fún mi ní nǹkan méjì assure me of two things kí n fún ọ láṣọ ráǹtì kọ́ máa àlìjánná ni ó kí ni nǹkan náà kì í máa ṣe tó le àmọ́ ṣe ìtọ́ ni máa jí ó le ma bẹ́ẹ̀nà lẹ́yẹ́ ìhì anábì ní tí ń bẹ láàrin apá ẹ̀kẹ́ méjèèjì kí là anábì ń describe ni òun náà ní kíní tí ò ṣe é tì í òun ní tọ́ ságbọ́ ẹlòmíì ò ní òun àwọn ò lè dákẹ́ òun ságbọ́dọ̀ sọ̀rọ̀ ń tòun ni kọ́lá nígbà tó wá sọ nísìnyí inú wá níjọ́ wọn bá sí rẹ́kọ́ọ̀dù rẹ fún ọ ìbànújẹ́ lọ́ọ́ bá ń bẹ́ẹ̀ ànábìíní ta ni ó ta ni ó ta ni ó fi dá mi lójú pé ntí ó jáde láàrin méjèèjì yìí kò ní jẹ́ ntí ó bí ọlọ́run ọba nù ànábì ní bọ́ ọba ti lè ṣe bẹ́ẹ̀ gọ́mẹ̀ntì lẹ́kẹ̀ lẹ́nu mo lè garanti rẹ pé ò ní wọná ntí ó mú yàn wọná jù ní ti ń jáde lẹ́nu ànábì ní nǹkan kejì ọ̀rọ̀ wa tọ́pìkì wọ̀ lọ́bẹ̀ lónìí nǹkan méjì ànábì ní fún mi kí n garanti àlìjánnà fún ma bayna rijlayhi ma bayna fakhidhayhi fi riwayatin ukhra ntí ń bẹ lábẹ́ tán rẹ méjèèjì wọ́n náà mọ̀ ńbo ló ń fi ń bọ̀ ńbo tata ló ń gbà kó débẹ̀ ànábi níbo ọba ti garanti pé haramu ní ráyè lábẹ́ tán mi méjèèjì gọ́mẹ̀ntì lẹ́tẹ̀ẹ̀tẹ̀ mo lè fà sú ọ̀rẹ́ kọ́ wà nìyẹn náà torí náà ẹ dákun jàmá mùsùlùmí àkíyèsí wa ń pàtàkì lónìí òun lè lè yẹ kó khayra aw liyasmut bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ kọjá ní tí ó pè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. bọ́ bá ní ìhun lẹ́nu at that particular moment train ààrẹ to remain silent níta nẹ́bí ń nù lọ́kọ́ rẹ látò ní ó ní di training láti kéèké ni ó ti ní ìjẹ́ kásá dásí kásá ó ti bẹ́lò ó àmọ́ kéè jù train ààrẹ lónìí pé àníṣẹ́ àwọn ẹni ọlọ́run ọ̀nà kan kan fún wọ́n máa jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n máa ṣe ìjú wọn bá ń rẹ́kọ́dù wọn tí ó pè wọn subhanallah subhanallah la ilaha illallah la ilaha nígbà wọn bá rí i pé àṣìṣe ah, wọn ah, àwọn àwọn ìdáhùn ìjọba ti ń wọ́n pọ̀ sí i àmọ́ wọ́n yẹn mo gbọ́dọ̀ bá wọn dá sí i yẹn lẹ́yìn àkúngbà ah, ìpè sojú mi wọ́n fi ń sọ àwọn ọ̀rẹ́ mi sí ni wọ́n kálukú ní ọmọ ìrojọ́ tiẹ̀ lálìkìyàmà lèyẹ́kùn khayra aw liyasmut أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أن يرسل الله níbàámu pẹ̀lú ohun tí a fi ń kira wa ń lọ ní kútúbà tòní liyaqul khayra aw liyasmut dáadáa ni kó jáde lẹ́nu yìí ńjọ́ tí ọba sì ti sọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ kì í dákẹ́ Ànábì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. àwa fúnra wa ní àwọn examples ń tẹ́lómi fi ń kóbá lọ́dọ̀ ọlọ́run tí ó mọ̀ ọ̀rọ̀ bú lẹ́nu ń jojúmọ́. mo fi ní bí wọ́n bá ń tọ́ bá epo ma fi rẹ́kọ̀dù hàn yàn ní in every twenty four hours pé nǹkan ọ̀sọ̀ yẹn lónìí ẹni èjì ẹ̀ wà láyé ẹ̀rọ ọbẹ̀ ọba àyè máa kí a rí i nínú àwọn ọ̀rọ̀ tí ò dáa bí wọ́n bá ń sọ ọ́ má bá wọn dá sí i dákẹ́ ni ọ̀la òun ni oríire rẹ wà má bá ń sọ ọ́ anamíìmà òfófó ṣíṣe ẹlòmíràn mọ̀ pé tó lè kó báyà tó lè torí ẹ̀ wọná òun sì lò òfófó anabi bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam marra nabiyyu sallallahu alayhi wa sallam bi qabrayn anabi rìn lọ́njọ́ kan gbòòrò madina ọwọ́ akọjá ń bi tí wọ́n sin àwọn òkú sí anabi sàárè méjì kan kí là nẹ́bì ń wí jọ náà ẹni ọlọ́run bá ń fi kọ̀kọ̀ tó bá fẹ́ fi hàn ọlọ́run àmọ́ fi hàn nẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì lẹ́ẹ̀rọ àwọn tí ń bẹnu sàárè yìí fa innahuma yu'azzaban wa ma yu'azzaban fi kabir ànẹ́bì lẹ́ẹ̀rọ àwọn tí ń bẹnu sàárè yìí wọ́n ń jẹ ìyà lọ́wọ́ báyìí wọ́n ń jẹ láti inú sàárè kó tó dàlù kìyàmà in preparation for ìyàtọ̀ lágbàá níjọ́ta kìyàmà bá dé láti inú sàárè àwọn tí ń jìyà kalẹ̀ ẹ wá wo níta ànábì wà má yọ àzàbá ni fi kẹ̀dí ànábì náà sì máa wá wo n tí wọ́n ń torí ẹ̀jẹ̀ wọ́n yà sí iye máa ṣe ń tó le kèé ṣe ń tí agbára wọn ò sẹ́ni kan náà wà ànábì sallallahu alayhi wa sallam ànábì ní amma ahaduhuma fakana yamshi bin namima ànábì lẹ́ẹ̀rí kan náà méjèèjì òfófó ni ká ká lọ gbọ́ ilé yìí ká gbé lọ bí yìí ká gbọ́ tẹ́lẹ̀ yìí ká sọ fẹ́lẹ̀ yìí ká gbọ́ tọkọ kárò fún ìyàwó ká gbọ́ tìyáálé ká sọ fún ìyàwó ẹ̀ kọ́dà ẹlòmíì ń sọ òfófó láàrin bàbá àtọmọ tọba máa ń táwọn adájẹ wíńdò ní ẹnu mi kò ti gbọ́ ọ kí ló tún wá kù mọ́. nígbà èèyàn bá ti ń sọ fún ma pé ntí bàbá rẹ wí lẹ́yìn rẹ ẹnu mi kí ó ti sọ̀rọ̀ ẹlòmíín sí láàrin ọ̀gá àtọmọ ẹsẹ́ gbogbo olófòfó ànádi ní bó ti wà lìjánná yóò sọ̀rọ̀ ẹ̀dá kan ó difficult kéèyàn pa òfófó tí níta ànádi ń wínú wọ́n máa yọ ádádá ní fi kẹ́dí kìí tó le àmọ́ àṣà gbọ́dọ̀ mọ́ bá wọn dá sí i. òfófó ṣíṣe nínú tí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn níjọ́ gbẹ̀ǹdì àlùkìyàmà kọ́dà láti inú sàárè òun ní kí wọ́n sí rẹ́kọ́ọ̀dù ẹ̀ kí wọ́n òfófó ń bẹ̀ kan rìn tọ̀ òfófó ti wá take new dimension lónìí whatsapp ló kù àṣírí aláṣírí ń tó ṣe sì rí àtẹ̀yítọ́ tiẹ̀ wá jó tọ́ àtẹ̀yítí ò jó tọ́ ó ti dù sí ọ̀ǹdí ẹ̀ gbogbo ẹni ọba gbọ́ tí ń tún transfer rẹ̀ ìwọ náà máa nínú ẹsẹ̀ wọ́n lẹ́sẹ̀ tiẹ̀ àmọ́ wọ́n tó initiate ẹ̀jẹ̀ di méjì lọ́rọ̀pọ̀lọpọ̀ ọ̀ma tó ń fi ń kó bára àwọn lónìí ìmá ṣe òfófó máa gbọ́rọ̀ lámẹ́yìn fún làkàṣègbè máa gbọ́rọ̀ ẹ̀gbọ́n fábúrò ọkọ àtìyàwó ọ̀gá ọmọ ẹsẹ́ bàbá àtọmọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ inú tó lè kó bá ní lọ́dọ̀ ọlọ́run ọba ni o wà máa yọ azàbá ni sí ìkẹ̀bí ànábì ní àṣìṣe pa àwọn tí wọ́n ń torí ẹ̀jẹ̀ wọ́n ń yà sí yìí kò lè ọlọ́nkọ́ mẹ́ta àti rọrùn fún àti wọ́n. alìbíyìbà ọ̀rọ̀ ẹ̀yìn àdánwò bí wọ́n bá ti pé méjì pé mẹ́ta kọ́dà bẹ́ẹ̀ni kẹta wọ́n bá lóun lọ tọ̀ kó tó dé wọ́n gbọ́dọ̀ sọ nǹkan kan òrí bí ń ti rìn kọ́dà bí ń ti rìn òun tó wí òun náà ọ̀rọ̀ ẹ̀yìn ni láti ẹ̀ wá sọ àìmọye ọ̀rọ̀ ẹ̀yìn lónìí ntẹ́lómi ọ̀mọ́wọ́ tí ọ̀mẹ́sẹ̀ gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kọ́ mọ̀ pé níbi wọ́n bá ti ń sọ inú ta nẹ́bí kọ́ pé pẹ̀lú kò lọ́yọ́rọ́ àwùlẹ̀ yẹ sùmọ́tì dákẹ́ wọn yìí múyàn sí kò sí bí wọ́n ti fọlọ́pàá múyàn pé à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn sojú rẹ̀ ò sì dá sí kò sí àmẹ́yàn lè kó bá rẹ̀ látàrí kó ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀rí náà àwọn ọ̀rọ̀ ọbú tó yẹ pé mọ́ sọ ọ́ bọ́ bá sì wá ń bi tí wọ́n ti ń sọ ọ́ dákun dákẹ́ gẹ́gẹ́ bá nàbì ti kọ́ ìní àti wọ́ sallallahu ẹlòmíì ọmọ lọ́rọ̀ kódà yóò tún máa fi yangàn pé àwọn yìí àwọn lè bú òkú kó sì dìde. inna lillahi wa inna ilayhi raji'un. قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق nínú wa pòkì ìkọtọ lọ́run tí ó wà ní rẹ́kọ́dù ọmọ ànẹ́bí adama oníkọ́ máa bú ó lè bú yàn yọ yọ torí rẹ̀ lọ́tọ̀ yóò wo bonimú rẹ̀ gùn dé ọmọ bí àtẹ́lẹsẹ̀ rẹ̀ ti pẹlẹ gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ wàlá inú tó lè kó báyàn lọ́dọ̀ Ọlọ́run bọ ọba wa búyàn bá a ti ń wí ndé ọba wà tí wọ́n ti ń búyàn gbẹnu ẹ dákẹ́ ìdásí ìní náà ó kó bára rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ẹkọ ìkọyọrọ àwòlẹyẹsùn ẹrí nù àwọn ọ̀rọ̀ bú. tọ́yẹ kí yíò dínà sí má sọ má ti bá wọn dá sí asọ́kìríyà ìmá fi yẹn sí yẹyẹ ẹlòmíràn má lọ́rẹ́ ọ̀rẹ́ ńlá sì ni olùwọ́ba ni yá ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم olúwalẹ́yìn ọkùnrin ẹ má fi ra yín sí yẹ̀yẹ́ ẹ̀yin obìnrin ẹ má fi ra yín sí yẹ̀yẹ́ pàtíkúlálì olúwa ní ẹni ẹ fi ń ṣe yẹ̀yẹ́ yìí lójú tí ń ló ti jó ń yẹ̀yẹ́ ẹ mà bóyá òun lọ̀gá yín lọ́dọ̀ ọlọ́run ẹ mà bóyá yọ wà lè jẹ́nà ṣáájú yín gbogbo ìmọ̀ fi ní ṣe yẹ̀yẹ́ nínú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run ọba yìí ẹ dákun ẹja jìnà sí bàbá jẹ́ mùsùlùmí tòótọ́ bá nẹ́bi ti wí ẹni ọba gbọ́ ọlọ́run gbọ́ tó sì gba ọjọ́ àlùkìyàmà gbọ́ nínú tẹlomi ọmọ lọ́rùn tó lè kóba lọ́dọ̀ ọlọ́run atọ́nu fil ansad ìmọ̀ wíwí kú sí mọ̀lẹ́bí ẹnìkan àwọn kan ni wọ́n mọ̀ pọ́ máa lẹ̀ gbó làwọn kan ńbọ ni wọ́n ti jáde àwọn máa lẹ̀ gbó àwọn máa tọ̀ ń rìn wá gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ báyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí i. ẹ̀yin àwọn èrò mọ ni wọ́n ń lẹ̀ yìí wọn ò ní bíbí wọn ò níran ẹnìkan bẹ tí ò ní bíbí ọjà bọ́ láti sánmọ̀ yín gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí wọ́n tó ọba gbọ́ lọ́n gbọ́ tó gbàlùkì yá mọ̀ gbọ́ ànábì ní jìnnà sí o inú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run tá ànábì kìlọ̀ rẹ̀ àtọ́ ànùfil ànsà especially eléyìí tó bá tiẹ̀ jẹ́ pàwa náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ òṣèlú ní bẹ́ńtà yìí nìsín bí wọ́n bá wá ń tí wọ́n èèbá ọ́pọ́nẹ́ǹtì wọn jẹ́ ńgbà míì ìtàn tí ò sojú ẹnìkan fámìlì wọn wọn pa nígbà wọn mọ̀ fún àwọn bàbá rẹ̀ dáná wọlé yìí ni àwọn bàbá rẹ̀ ṣe kíní kan ni wọn kà lóko rojọ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹni tí ń bá ń fẹnu ba ìrìn ẹnìkan bíbí ẹnìkan nínú tó lè kó báyà lọ́dọ̀ ọlọ́run ọba ni torí náà ẹ dákun ẹ já fiyèsí wọn bá sì wà ń bí wọn ti ń sọ ọ la wí ni ìwọ dákẹ́ wọn ì mú yẹn sí i inú tí olúwa ọba ọ̀fẹ́ tàbí kìlọ̀ rẹ̀ fún wa sallallahu alaihi wa sallam anniyaha bókù bá kú fún yàn kọ́ máa fẹnu rẹ̀ sọ tí ò dáa inú tí ó kó bá yàn láì kìá mẹ́ inú tó yẹ ká dákẹ́ ní ọ̀bá lọ́rọ̀ rí lẹ́nu. Ah, ọlọ́run oṣù ṣèyí tán ah, inna lillahi wa inna ilaihi raji'un. kódà gbọ́tẹ́ nìkan yanu rẹ̀ tí ń pé ọlọ́run wọ́n lè ṣe ká kí gbogbo ẹ náà bẹ́ẹ̀ bá wá wádìí lọ lọ́wọ́ bọ ojú ayé náà ni o bọ́bá kó omi jíjí ń gbọ́nà wọn lọ ta lúdò yọ ta yo o ti kó bá rẹ lọ́dọ̀ ọlọ́run àbí gbogbo ẹni tó fọsẹ náà á olóore ń lọ lọ yìí aláàánú ni ò sí ìran àyàn sí ìyàn ni anábì ní gbogbo ọ̀ràn nìyáhà ìmáfẹ́nu sọ tí ọ̀ dá bókù bá kú fún yàn nínú tó lè kó bá yàn lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹ jìnà sí ẹ̀rí àwọn ọ̀rọ̀ bú tó yẹ ó jìnà sí nasrul akhbari kaziba àwọn ìròyìn tá a mọ̀ pé ò ká padà sórí ọ̀rọ̀ WhatsApp fake news mọ̀ pé fake news haramu ni o. níbi abáadé nàìjíríà lónìí lẹ́lómi bá rí ẹ̀jẹ̀ màálù náà lásán ọmọ bí ó ṣe pákéjì ẹ̀ tí ó sì gbé sórí WhatsApp pé wọ́n ti dúnbú èèyàn márùn-ún ní nílùú báyìí ọ pàdé àtiwà àtọlọ́run rẹ̀ lẹ́lómi bá rí ilé kan tí ń jó lásán ọmọ bí ó ṣe pákéjì ẹ̀ tí ó dọ́kítọ̀ rẹ̀ tí ó gbé sórí WhatsApp pé àwọn Ìgbò ní ń pa àwọn Haúsá yìí àwọn Yorùbá ti ń pa Ìgbò ọ pàdé pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir nta fi mẹ́ni ọgbọ́ lọ́n gbọ́ tó gbàlì kì á mà gbọ́nu that is all ma wà mindful of pé gbogbo ní tí ń wíyọ Ọlọ́run ó pè ní wá àkáǹtì fún jọ́kan o gbogbo yìí tó ń dù sórí afẹ́fẹ́ nìyẹn kọ́dà bí wọ́n bá rí yàn tí ń bá ń kánjú tí ń tí ń sáré ṣege nìkan nísìn wọn a sì yá wọn ní sá lọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí irọ́ bó tilẹ̀ wù kó jẹ́ àtòófin sọ̀pọ́ọ̀tì ẹnìkan àtòófin àtàkì ẹnìkan mùsùlùmí parọ́ mùsùlùmí èsì ìbáyàn fi rọ́ránṣẹ́ kí ìjọba náà ń ké fake news bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ mọ ti fake news sí lè dálẹ̀ ń lù ú àmọ̀pọ̀ yà á jìnà sí o àmọ́ à ń kìlọ̀ fúnra wa gbogbo òwò tó ṣe pé ìwọ kò initiate ẹ̀ má bàa wọn dá sí bọ́bá dọ́dọ̀ tẹ̀ ẹjọ́ dúró kọ́dà ara fake news yìí náà àdánwò kọ́dà wọn bá débi ọ̀rọ̀ ẹ̀sìn. láàrin àwọn ń ṣe kò sí ju five million gbogbo ẹni ọba ti ṣe kíní kan báyìí ni ó ṣe ẹni tí ọba ti ṣe má bá wọn spread ìwé ẹ̀ gbogbo orú nǹkan báyìí kò sí nínú lànà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ní pàtàkì ká dúró lórí eléyìí náà nashrul akhbaril kadhiba ká máa spread yìí ń tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ níròyìn ẹ̀jẹ̀ ń ké ń tó lu ọba wí fún yín náà al nípa rẹ̀. اتلقونه اتلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم نجد تاما قد نروه نجد لجو الله ليس لكم به علم انتما ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀ sì ń wí ẹ̀ sì ń spread yẹ wọ́tá sabúnà hu hayina ẹ ti wá rò pé n tó fúyẹ́ ni pé ìbá kan fi ẹlòmíràn ni ìbá kan fi ń sọ̀sẹ̀lú ni olúwa ni wọ́n huwa inda Allahi azim ọlọ́run lọ́rọ̀ àríkọ́ lọ́dọ̀ tó wọn ọlọ́run o ọ̀rọ̀ tó nípa ní o ntọ́ lágbára ní o kéèyàn ọmọ spread the fake news olúwa ní ntọ́ lágbára ní tó lè láǹdì sínú wàhálà ńláńlá láǹkìyàmà àbí ọlọ́run ọba kọ́mọ́sà sàmànà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́nkọ́jọ́ jẹ́ pé níta máa fẹnu wa sọ bá nẹ́bi ti kọ́ wa lèyẹ́kù xeyọ̀rọ̀ ọlọ́njẹ́ a máa rí dáadáa sọ ẹ dákun ẹgbẹ́ yìí ó tírẹ́nì rẹ̀ kó yìí pé dáadáa lọ́ọ́ máa sọ àmẹ́ rẹ ni tí ọba wa kí dáadáa ọba yá sẹ́nu tiẹ̀ láti máa wá kí ló gun ẹ̀ a ò lè yẹ sùnmọ́ dákẹ́ òun èmú yẹn sí ọlọ́nkọ́mọ́sà sàmànà wa. اللهم انصر من نصر الإسلام والمسلمين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم آمنا في أوطاننا وفي ديارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم اجعل ولايتنا في من اتقاك ويخاف من يخافك ويتقيك اللهم لا تجعل ولايتنا في من لا يخافك فينا ولا يرحمنا اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر صلى الله عليه وسلم